afẹ́ sàlàyé nípa àdúrà ṣíṣe nínú sọlẹ́t ìtọ́jẹ́ máa àdúrà ṣíṣe nínú sọlẹ́ ó jẹ́ ìwádìí oríṣi mẹ́fà ìwádìí alákọ̀ọ́kọ́ bayanu mawadi'i du'a'i fi àlàyé àwọn àyè tá a ti máa ṣe àdúrà. من الصلاة قال ابن القيم الإمام ابن القيم رحمه الله إن ترى زاد المعاد وني وأما المواضع التي كان يدعو فيها في الصلاة فسبعة مواطن أوايي tó ṣe pa nàbì sallallahu alayhi wa sallam tó ti máa ń ṣe àdúrà nínú sọláàtì rẹ̀ àyè méje kan ni ó pàtàkì kí mùsùlùmí kó nímà nípa ilé yìí nítorí pé ìwọ kí Allahu kó bọ́ yóò sì wọ́ láti mọ àwọn ààyè ibo àti ibo lèèyàn lè fi àdúrà rẹ̀ sí tí àdúrà ó fi máa jẹ́ gbígbà pàápàá jùlọ nígbà tá à ń bẹ lórí pàǹsì sọlá àkọ́kọ́ nínú àwọn ààyè méjèèje tá a ti rí pa nàbí wa sallallahu alayhi wa sallam ó máa ń ṣàdúrà náà ní ba'da. تكبيرة الإحرام في محل الاستفتاح lẹ́yìn ìgbà tá nàbì sallallahu alayhi wa sallam tó bá ti ṣe Allahu akbar tá a máa fi bẹ̀rẹ̀ sọ̀lá ó máa ń ṣe àdúrà kan tá a máa ṣe àdúrà tá a máa fi ṣí ọ̀sọ̀lá wọ́n ń pè àdúrà náà ní du'aul istiftah oríṣiríṣi iná làwọn ẹgbà wa tó wá nípa irú àwọn àdúà eléyìí téèyàn lè ṣe nígbà téèyàn bá ń bẹ̀rẹ̀ sọ́láàtì rẹ̀ yìí wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal arda hanifa wa ma ana minal mushrikin ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين أدعة أبو هريرة رضي الله عنه تبي النبي صلى الله عليه وآله وسلم ليلة نقبال وني مفرا مفرا ما يبقى nígbà tó bá ṣe allahu akbar alákọ̀ọ́kọ́ níbẹ̀rẹ̀ sọ́lá ó máa ń dákẹ́ kó tó di kó ké fatiha mo fi bàbá àti ìyá mi ṣe ìràpadà fún kí ni tẹ́ ẹ máa sọ nínú dídákẹ́ gẹ́gẹ́ sọ́wọ́n sahihi muslim anábìlá wọn sọ pé allahumma. باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب ونقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس واغسلني من خطاياي بالماء والثلج والبرد أسلي أمينات توّا ó tilẹ̀ jẹ́ pé wọn ò gbá wá ní hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam subhanaka allahumma wa bihamdik wa tabarak ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk. الإمام أحمد بن حنبل وليت أوي كان ló ń fún lọ́lá káwọn èèyàn máa ṣe níbẹ̀rẹ̀ láti wọn nítorí pé ó ṣe àkójọpọ̀ fífẹ̀yìn fún Allah gbígbé Allah tóbi sísàfọ̀mọ́ rẹ̀ yàtọ̀ sáwọn yòókù bọ́fẹ́ kó ṣe pómìnú rẹ̀ náà ó ṣàkójọpọ̀ ìṣàgbéga ìfẹ̀yìn fún Allah ṣùgbọ́n eléyìí kúrú. ntòsí kó sínú ọlágbára púpọ̀ ṣùgbọ́n tá a bá wò lọ́nà ti hadith a rí i pé eléyìí ò wá nú ẹgbà wá eléyìí tó ṣe gbára lé àwọn yòókù yẹn àwọn ìgbà wá tó fẹsẹ̀ rìn lẹ́nu eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ a sì máa wípé kìí ṣe gbogbo àwọn fuqaha iná ni wọ́n rí pé ká ṣàdúrà yìí ní ìbẹ̀rẹ̀ sọ́láàtì wa gẹ́gẹ́ bí àwọn màlìkì alápèjúwe àwọn wò yí pé ká ṣe nǹkan kan míì yàtọ̀ sí ká ké fatia tààrà lẹ́yìn ìgbà tá a bá ti bẹ̀rẹ̀ sọ́láàtì pé Allahu Akbar ká tún wí nǹkan kan míì yàtọ̀ sí fatia bídà àdáda lẹ́nu torí ẹ lọ́dọ̀ màlìkìyà kò sádùá tí wọ́n fi ń sí sọ̀lẹ́ kò sí isti'adha kò sí basmala ọkàn bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillahi rabbil alamin kí ló dé wọn ló wá nú ẹgbà ọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullah ibn mughaffal radiyallahu anhu wọ́n ń ṣe sọ̀lẹ́ níbi tí bàbá rẹ̀ tọ́wọ́ àǹtọ́sí gbàtọ́ àti Allahu Akbar ọwọ́ abẹ́rẹ́ sí ní ké fatiha pẹ̀lú ṣíṣe bisimilahi rahman rahim bàbá wa ní ìwọ ọmọ mi sọ́ra fún tó ń sẹ́yìn àdádálẹ̀ torí mo ṣe sọ́lẹ́ lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam abubakar umar uthman radiyallahu anhum gbogbo wọn máa ń ṣí sọláàtì wọn ni pẹ̀lú alhamdulillah wọn ìwé nǹkan kan ṣáájú rẹ̀ ajakitọ bá ti wí kankan ṣáájú allahu akbar alhamdulilahi rabbil alamin tó bá wí kankan bẹ́ẹ̀ ó ti di bidà lọ́dọ̀ àwọn malikiya ṣùgbọ́n ìtọ́dọ́gba ni pé sunna ni sunna ni kì í ṣe bídà nítorí pófin ṣẹ̀ríà a mọ̀ yí pé nǹkan tí ó tọ́ka sí òfin kan ó lè má wà nínú àwọn àhàdíìsì tó pọ̀ ó lè wà nínú àdíìsì kan àbí méjì ọ̀wé yìí tó ti wà náà ti tó láti fi mọ̀ pé ara tí wọ́n ń fẹ́ ká ṣe náà lélẹ́yìí. kí lè ti fẹ́ sọ nípa àìsọ nípa nǹkan yún nínú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tó pọ̀ á sọ pé àìsọ nípa rẹ̀ kò túmọ̀ sí pé kì sara àjọsìn nítorí pé òfin ṣẹ̀ríà náà ló sọ fún wa pé àdàmù dhikri laysa dhikran lil wọn ò wí kì í ṣe pé sọ pé ẹ̀ tẹ̀mí wọn kàn dákọ̀ rẹ̀ àìdákọ̀ rẹ̀ nínú àdìsí wọn dákọ̀ rẹ̀ nínú àdìsí mi lẹ́yìn ìjọba rahama ṣe dùá ul istiftah nínú sọláàtì wa àdúà ni wọn fi ń tọrọ àwọn oore ni ayíkejì níbi tá a ti rí pàánà bí sallallahu alaihi máa ń ṣàdùà wọn náà ní qabla ruku'i wa ba'da al-faraghi. من القراءة في الوتر onani ṣáájú kótó rúkú ṣáájú kótó rúkú lẹ́yìn ìgbà tó bá ti ka kí ó tán tánà bá ti ka kí ó tán kótó rúkú yìí máa ṣe àdúrà nínú ṣọlátul wítìr àdúrà yẹn ọ̀nà là máa ń pè ní kíni alqunut alqunut oní àlàdúrà tí wọn máa ń ṣe nu sọláàtúl wẹtìr ṣáájú kátórùkù gẹ́gẹ́ bí àdìsí tún ṣe wá lórí pé ó tún máa ń ṣe nígbà míì lẹ́yìn ìgbà tí ó bá gbórí sókè láti rùkù wọn ń pè ní alqunut bákan náà àwọn qunut tó ṣe pé Ànábì sallallahu alaihi wasallam ó ṣe lásùbà ṣáájú kótó rùkù tí àwọn àdéhìí yẹn bá fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ ni Imam Ibn Qayyim sọ nítorí pé ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀ al-qunut lásùmáyò alimami Malik àti alimami Shafi'i àwọn sọ pé gbogbo àṣùbà láti máa ṣe qunut títí dijọ́ gbẹ̀ndà al torí ẹ̀ tó bá ṣe sọ láti lẹ́yìn imam tó jẹ́ pé madhabul Maliki ní ń tẹ̀lé ẹ̀rí pé tí wọ́n ti parí sura lẹ́yìn fatiha níraka alákọ̀ọ́kọ́ wọ́n ṣe qunut wọ́n tó rúkú àbí kí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ti rúkú àlàyé tó ń bọ̀ nípa ta ló ní ká ṣe ká tó rúkú ta ló lẹ́yìn rúkú òní àmọ́ wà tọ́ ṣùgbọ́n àwọn àdìsí tí wọ́n mú wá tán fi sẹ̀rí nínú rẹ̀ ní hadithu. أبي حمزة أنس ابن مالك رضي الله عنه وأني أنس الصعيق بي النبي صلى الله عليه وسلم كويس قنوت ní sọláàtì fẹjẹr títí tó fi kú kò yéé ṣe qunut ní sọláàtì fẹjẹr títí tánàbí sallallahu alaihi wasallam fi kú báwo ni ọba ṣe dáa tó kápẹ́rú ẹgbàá wáyé ó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n kò fẹsẹ̀ rinlẹ̀ kò fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ tí àdìfẹ́ bá ti fẹsẹ̀ rinlẹ̀ wọ́n èfi sẹ́yìn èyí tó fẹsẹ̀ rinlẹ̀ náà ló wá nù hadith Abu Hurairah radiyallahu anhu àti àwọn míì ikú anabi sallallahu alayhi wa sallam ó ṣe oṣù kan gbáko tó fi ń ṣe qunut lórí rẹ́ẹ̀lì àti Dhakwaan níjà àwọn ẹ̀yà méjì ní Makka wọ́n ń fara ní almustad'afina min almuslimina alladhina lam yuhajiru ila almadina àwọn mùsùlùmí tí wọ́n sọ dọ̀lẹ́ táwọn ò tí ì láǹfààní àti lè ṣe hijira wá sí Madina àwọn ẹ̀yà ayún máa fìyà jẹ wọn anábì máa ń ṣépè fún wọn nínú kònútù rẹ̀ wọ́n máa ṣẹ́bi lé wọn lórí gbàtọ́ ya Allah ni gbàtọ́ ya Allahu azza wa jal olóòtú tó bá wọn laysa laka minal amri shay'un aw yatuba alayhim aw yu'adhibahum fa innahum zalimun ọ̀rọ̀ wọn ò sí lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ wọn ò sí lọ́wọ́ rẹ̀ tó bá wọ Allah kó foríjì wọn kò sí lọ́wọ́ rẹ̀ tó bá wù kó fìyà jẹ wọ́n kò sí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ alábòsí ni wọ́n àmọ́ àwọn kọ́ lọ́ọ́ dájọ́ fún wọn ìyẹn ni pépè tó ń gbé wọn sẹ́yìn ó ti tó bá wọn Allahu akbar so lẹ́yìn oṣù kan yẹn anábì ò ṣe kùnúùtù báyìí mọ́ torí ẹ̀ ní apá kan nínú àwọn fuqaha gẹ́gẹ́ bí àwọn Hanabila làwọn ṣe sọ pé kùnúùtù yẹn kò sí nínú sunna bí ká máa ṣe lójoojúmọ́ lẹ́yìn àṣùbà bí àwọn màlìkíyà ti ṣe wí àtàwọn ṣàfíìyà ṣùgbọ́n ṣe ni a ṣe ṣíṣe kùnúùtù ma lórí tí ànábì ti torí rẹ̀ ṣe kùnúùtù. ó náà ní kíni nítorí àrélù. àjálù àmìwò àdánwò èyí tí ọba wa jọ ontanabi sallallahu alayhi wa sallam tó ti torí rẹ̀ ṣe kunut àgbọ́dọ̀ sí torí ẹ̀ ni ńgbà tí àjàkálẹ̀ àrùn wà ọ̀tọ̀ súnà ká máa ṣe kunut nítorí pé àjàkálẹ̀ àrùn ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ láyé àwọn sàhábà àṣírí kí wọ́n ṣe kunut nítorí ẹ̀ láyé Umar àjàkálẹ̀ àrùn ńlá ṣẹlẹ̀ wọ́n ń pè ní tọ̀ọ̀rùn amwas wọ́n ti torí rẹ̀ ṣe kunut torí ẹ̀ nígbà tẹ́nìkan ń béèrè ní àti covid nineteen tó wà ń ta sáà ní ṣe kùnú sáà ní ṣe nítorí pé àwọn aṣíwájú wa rere wọn àti torí irú rẹ̀ ṣe alqunut nítorí pé ẹ̀sìn yẹn umirna an nattabi' wa lam nu'mar an nabtadi' wọn pa wá láṣẹ ká máa tẹ̀lé ìlànà tó wà ní wọn pa wá láṣẹ láti máa ṣe àdáadáa lẹ àkíní pọ àwọn èèyàn ń kú gan bẹ́ẹ̀ ni a lè máa ṣàdúà kó ló wá bá wa kókó lọ́nà míì àmọ́ tí ì ṣe al onot ẹlẹ́yìn ìjọba ẹlẹ́kẹta ba'da al-i'tidal min ar-ruku' nínú àyè tán tó ti rí kó Ànábì sallallahu alaihi wasallam ń ṣàdúà nínú sọlẹ́ ní lẹ́yìn ìgbà tó Muslim nínú hadith Abdillah. ابن أبي أوفى رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا رفع رأسه من الركوع قال قال النبي صلى الله عليه وسلم ọjẹ pé nígbà tó bá gbé orí rẹ̀ sókè láti rùkúrù ó máa ń sọ wípé sami allahu liman hamida allahumma rabbana eléyìí fi hàn wá wípé àti imam àti maamu wọ́n jọ sọ pé rabbana walakal hamd ṣùgbọ́n sami allahu liman hamida òun wà fún ìmáàmù nìkan yàtọ̀ sí máàmù ìmáàmù yóò papọ̀ pẹ̀lú rabbana walakal hamd ṣùgbọ́n àwa táwa wà lẹ́yìn ìmáàmù àwa sọ pé rabbana walakal hamd. الأمام سقي ربنا لك الحمد ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد اللهم طهرني بالثلج والبرد والماء والماء البارد اللهم طهرني من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الوسخ wọn lánàbí máa ń wí bẹ́ẹ̀ nígbà tó bá gbórí sókè láti rúkú wala shak àdúrà ńlá ni àdúrà ńlá ni tánàbí máa ń ṣe lẹ́yìn ìgbà tó bá gbórí sókè láti rúkú kó tó di pọ́ forí kalẹ̀ ó túmọ̀ sí pé àdúrà tá a máa fi sí sọ̀dà à ń fẹ́ kí wọn náà ṣe ṣùgbọ́n ti kùnú tìyẹn àti ṣàlàyé rẹ̀ bákan náà nígbà tó bá gbórí sókè láti rúkú à ń fẹ́ kí wọn náà ṣàdúrà yìí tó bá yẹ pé ìmáàmù bá ní ọ wọn náà lè ṣe lópin ìgbà tí ó bá ti ní kó nira bá àwọn ẹni tó ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ torí ẹni alimami nawawi rahimahullah nínú tírà wọn Rawdatu at wọn ní tí lè bá mọ̀ pé àwọn jama tó wà lẹ́yìn àwọn kò ní ní wọn lára láti jẹ́ ipò yóò ṣe àdó àwọn yìí lẹ́yìn ìgbà tó bá gbórí sókè láti rúkú kò sí tó burú mbẹ́ ẹ sọ pé sami'a Allahu liman hamida rabbana walakal hamdu hamdan kathiran tayyiban mubarakan fi. ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد تان جمال تان باكو تكواجو وتتوبعنا أبقى اللهم ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه كركو tí jama rẹ ọba ti ní pé ọpẹ́ mil as-samawati wa mil al-ard wa mil ama baynahuma wa mil ama shi'ta min shay'in ba'd to wọn bá ní pọpẹ wọn sọ pé ahla ath-thana'i wal majd ahaqqu ma qala al-'abd wa kulluna laka 'abd la mani'a lima a'tayt. ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد táwọn jàmáà bá ní pé ọpẹ́ ò lè ṣe débẹ̀ tó tó bá jẹ́ pé wọ wọ́n bá ti sọ pé sami Allahu liman hamida kí máàmù gan tó sọ pé rabbana lakal orí rẹ̀ ti lọlẹ̀ ẹ rí i pé ròdò wọn pọ̀ pọ̀ níbi tí wọn bá ti ka kí ó kún ó sì jẹ́ limamu àdánwò tó ẹ̀yin gan ẹ̀tẹ́ wà lẹ́yìn rẹ̀ ẹ̀ ní nífọ̀kànbalẹ̀ lórí sọ́láàtì ẹ̀yin gan tó bá pẹ́yìn ni wọ́n fi sílẹ̀ fún pé kẹ́kọ̀ọ́ máàkì fúnra yín lórí sọ́láàtì all over ten alábòsí náà kọ̀ one over ten fúnra rẹ̀ torí a gbọ́dọ̀ kíyè sára àwọn ìmáàmù pàjáwìrì wa ń darúkọ ojú ọ̀nà amásọ̀sẹ̀ la gbégbà yéésì irú àwọn ilé ẹ̀rọ ẹ̀kọ́ máa síwájú àwọn èèyàn ṣe sọ́lá tí wọ́n ti ta tẹ́lẹ̀ náà wọ́n ń wá ẹni tí wọ́n tún fọ́ tiẹ̀ ẹni tí ò bá ní mà kó sì má bá a ṣe máa ṣe sọ́lá kó máa síwájú àwọn nítorí pé òní dá kó bára rẹ̀ ó kó bá gbogbo àwọn jàmáà tó wà lẹ́yìn rẹ̀ irú ẹ̀ náà ní kí lè máa mú kó má mú ma fati àgànke kó sì takú wọn lé kóun náà sá níṣẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ó lè jẹ́ pé ńgbà tí ń gbàdúgbò tí gbogbo ará àdúgbò já fọ́jú wọ́n á rí pé ẹyinjú rẹ̀ kan ó ń dìm ó ń paná ó máa ń tan dìm yóò tún málẹ̀ díẹ̀ yóò tún tan dìm wọ́n á folójú kan rẹ̀ wọ́n fi ṣe ìmáàmù láàrin àwọn afọ́jú gan-an. Allah ti wá ní káwọn tí ojú wọn méjèèjì là káwọn ti máa dá dùbò eléyìí ní káì mi lè tó lẹ́yìn bàbá yọ eléyìí náà ní a ah, sọláàtì hàn dájú pé ọ̀la láfíà eléyìí náà ní a ah, ọwọ́ mo tẹ̀ sí gbọ́ tó kí ó tó spíkà gbé wá amọ̀ríkà ah, kàṣàárọ̀tù gbogbo wọn bá ń sá fún ọ. tọ́ sàdédé la bá gbọ́ pé ó ti kókó ládùúgbò ó ti kọ́lé ó ti kó lọ́ọ́lé rẹ̀ sẹ́nu gbogbo yóò dùn àbí ò ní dùn yóò dùn kẹsẹ́ bí kókó o yóò dùn pé alákòóbá tí bàtẹ́ni jẹ́ ó ti kókó ládùúgbò àárí lè má mú gidi míì fi síbẹ̀ lọ́wọ́ tún ní ọwọ́ máa ta àdúgbò wọn àṣẹ sọ láti mẹ́lì márùn ni ó ti máa wá àdánwò tẹ́kítẹ́ bá ti ṣe sọ láti tẹ́lẹ̀ rẹ̀ ẹ tún rí àwọn èèyàn táwọn ọmọ kí ó ké tí kálukọ́ máa ṣe Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah wọ́n là ń tún ṣe nítorí bàbá yìí ọmọ fatia kì irú àwọn àdánwò yẹn pọ̀ láfíríkà yìí ntó lè ṣe tó sì takú pé àfẹ́mi àwọn dàbí ìgbà tó ṣe pé ẹ̀sìn gan-an kárí mi wọ́n fi ń ṣe wọ́n fi ń gbókun kan ká èmi ni imam and then what alákòóbá tí ń jẹ́ wọ́n kó sọ láti jàmá dà sí kòtò àdánwò ni o gírímọ̀ǹkà ó ti wá wà fún ru wọn ìgbéraga tí ó bá ti jẹ́ mi ìní ṣe sọ láti lẹ́yìn anybody aa ah, ah, màláìkà àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́ alákòóbá abatẹni jẹ́ tó gbogbo àdúgbò tẹ́ bá ti ríro ẹ̀ kése pé wọ́n sọ pé ní wàá mọ́ṣáláṣí tọ́hún náà sọ pé ní wàá mọ́ṣáláṣí torí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ṣé Allahu lẹ́ ń bàjá torí pé wa anna al-masajida lillah ẹni tí ẹ̀yin mọ̀ nílé máa mú tí ọmọ kéwkéyùn ilé gbìyànjú láti tún sí. imam èmi àti lágbájá yìí ń jiyàn lórí ta ló ka kí ó pẹ̀lú tẹ̀júwèdì náà méjèèjì ẹ bá ẹ máàkì wọ́n á kà fatia gbọ́ bàbá imam wọ́n náà tún kà ṣe ẹ gbọ́ imam ẹ má kí ẹ fún wa bàbá imam ọ afura pé you are just trying to correct me abẹ́gẹ́ tiẹ̀ so torí tiẹ̀ bá pé yóò pé ẹ máa wá kọ́ mi ní fatiha torí èmi ọ̀ máa fàtíà ké dáadáa ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ láfíríkà yìí kékeré tó ti lọ kónú àkébọ̀ olódò tí ọ̀dà kankan mà láwa ni ó sì máa kan sámà torí ẹ̀ àwọn àdánwò yun ní máa ń kọ́ dínà wọn láti lọ wá mà láwọn abìkan láyé àwọn ò ní problem wọn ní problem ìlú kan ẹnìkan ṣe lè máa mú ó wá hàn kíkọ mọ fati àké tó bá ti parí sọ láti báyìí. mo bá lọ bá ṣe kọ́tẹ̀jú ìdí abẹ́ kọ́tẹ̀jú ìdí ní gẹ́síkíá òun ọkọ onítọ̀ ó mójútó tẹ̀jú ìdí o torí bó ń ṣe ń ṣe sọ láti òun kó bá sọ láti àwọn èèyàn ọ̀la ẹ̀ láti jọ́ náà ló ti gba lèkè lọ kọ́ wá sí lè má mú ọ́ fílẹ̀ fẹ́ lómi nítorí pé òní dá kó bára rẹ̀ ó kó bá wọn míì torí ẹ̀ kí ni bẹ́ẹ̀nbẹ́ kí ni bàbàrà tó fi wá sọ pé àfiwọ́ o sì má sọ láti ẹsẹ̀ àdánwò ńlá ni o àdánwò ńlá ni tọ́ ẹ̀rí lè má mú mi tí wọ́n bá fẹ́ ṣe dùá olè sèftà tá à ń sọ̀rọ̀ yìí yóò ti rùkú tipẹ́ abẹ́yẹn ọ̀gẹ́tì ẹ̀ ó ń ṣe dùá ò lè sèftà lẹ́yìn lè máàmù kápé sọlá tó dóhò là ń ṣe ibi tí wọ́n ti ṣe àdúrà ti bẹ̀rẹ̀ sọlá a ní ètò kúrú ni kí wọ́n ṣe kó tó ṣe débì kan àfà ìmáàmù ti rúkú Allahu akbar Allahu liman hamida á lé <laughs> yóò ti yá jù yóò ti yá jù àsìkò sọláàtì kan tó wọn á pè sọláàtì mọ́ṣáláṣí àwọn mọ́ṣáláṣí pé ká sí sọláàtì la ilaha illallah sọláàtì ti yá jù ó ti yá jù wallahi sọláàtì làásù Allahu akbar kátó Allahu akbar sami Allahu liman Allahu akbar so àfi kí ọrọ̀ ajáde mọ́ṣáláṣí ọ̀ àfọ̀ sí mu bí gbàtẹ́jẹ́ ń dààmú rẹ̀ ni ọrọ̀ ajáde torí sọ láti yọ ọba mu kọba mu awada ni gbàtà bá sálámà wọ́n àṣẹṣe wàá wọlé padà wọ́n àṣẹṣe wàá ṣe sọ láti tiẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí bó o ṣe jẹ̀má náà gan jẹ̀má rọ ni jẹ̀má rọ kìí ṣe sọ láti lélẹ́ yẹn wọ́n wá parí sọ láti wọ́n wá pàtí àdúrà bíi twenty five minutes sọ láti rákà mẹ́rin kò sì gba three minutes tí a ti rí kókó ń tọ́wọ́ à ń bẹ̀ báyìí wọ́n fẹ́ ṣe sọ̀láàtì yẹn nìkan wàsílà ila al-irtizaq ọ̀nà tá a fi rówó ni àwa ti parí sọ̀láàtì apàtì àdúrà wallahi musiba tọ́. tí wọ́n bá jẹ́ imam tó a ṣe sami'a Allahu liman ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد تبا سلام عليكم أبو كيسات ما كاكيو lẹ́yìn ìgbà tá a bá gbórí sókè á kákí o àdúrà tánàbí máa sì. torí pé láwùjọ wa láfíríkà ó ní àìlásìkò láti lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ìmọ̀ fẹ̀sìn pàṣà gẹ̀gẹ́ aká ni bàbára ká dúró ká rúkú ká forí kẹ́ni bẹ́ẹ̀nbẹ́ àwọn rògbò awà dànù ìdínú ẹ̀ ní rí kí wọ́n dààmú fúnpá ńlọ kẹ́kọ̀ọ́ ń ẹ̀sìn wa àmọ́ ní kálukú dààmú nípa ayé ayé ayé ok ẹ̀sìn yìí tí wọ́n bá máa ṣe yóò máa já sí pé ọ̀kan waste àsìkò òun waste energy kò sí láàdá kò sí láàdá tí ìwọ tó sì ń lọ bó ń ṣe ń lọ tí Allah kádàrá pé kò kú bá wọn bàbá lọ padà dà màmá nìwọ náà padà dà àti bàbá àti màmá ọ̀mà àwọn yìí olódò kò súnmọ́ bí wọ́n gáìdì ọmọ wọn lọ síbi kọ́ kẹ́kọ̀ọ́ pa ẹ̀sìn kò súnmọ́ nítorí pé tí àwọn òbí táwọn bá dààmú pẹ̀lú nǹkan kan tí wọ́n bá mọ iyì nǹkan o àwọn náà fẹ́ kọ́ ọmọ àwọn náà kó rìn ní orí pa bẹ̀ àmọ́ gbogbo táwọn ọba kà tọmọ bá ní ló ń fẹ́ kàkùn ó ní wàhálà pẹ̀lú òbí rẹ̀ torí ẹ òbí ni wọn náà ń padà ń lọ dààmú tí wọn bá ti dààmú pẹ̀lú ẹ̀sìn gbà yí pé fámìlì rẹ eléyìí tó padà lọ fọ́ọ̀mù lọ́la ọjà tó dálẹ̀ ọjà àwọn aláìkẹsìnkún kankan ni àdánwò lánìí àfi ká rí i pé amójútó ẹ̀sìn wa. gbogbo àwọn ẹni tí à ń fi ṣe sáǹpù yẹn pé wọn kẹsìn pé wọn ń ṣe sọ láti wà ń darúkọ kọ bẹ̀rẹ̀ lánàá nítorí pé dànìdànì kìí báyàn lágbà àti kékeré náà ní ti máa bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa dáadáa tọ́ ẹlẹ́kẹ̀rin tánàbí bá rúkọ̀ ìmọ̀ sọ pé وبحمدك اللهم اغفر لي àdúà náà lélẹ́yìí tó ń ti pa ànábì ní ká má ṣàdúà rúkú àfàdúà yìí ńṣe ní sì máa ń ṣàdúà yìí láti ìgbà tí Allah ti sọ idha jaa nasrullahi wal fath wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja subhanaka allahumma rabbana wa bihamdika allahumma ighfirli fasabbih bihamdi rabbika wastaghfir. aisha ni anabi máa ń ṣe àdúrà yìí látìgbà tí àyà yìí ti sọ̀kalẹ̀ yóò awwelu al-Qur'an ó ń túmọ̀ al-Qur'an ntí allah ní kò ṣe ní ṣeun ìmọ̀ wa ń wí nínú rúkú rẹ̀ nítorí máa ń wí nínú foríkanlẹ̀ rẹ̀ tó bá bí ọ pé kò tọ́ kásádùá ní rúkú àfàdùá ẹ̀yọ̀ kan sọ fún wa pé subhanakallahumma rabbana wa bihamdikallahumma ghfirli wọn náà máa ṣe nínú rúkú rẹ àti ìforíkanlẹ̀ rẹ tọ ẹlẹ́karùn-ún fi sujudihi wa kana fihi ghalibu du'a'ihi nínú ìforíkanlẹ̀ anabi sallallahu alayhi ètò pọ̀ nínú àdúrà tí Ànábì máa ń ṣe nù sọlẹ inú ìforíkanlẹ̀ lọwà nítorí pé ó ti sọ fún wa nínú hadith wípé wa amma sujud fajtahidu fihi mina du'a tẹ ẹ bá ti foríkanlẹ̀ ẹ máa gbìyànjú àti ṣàdúà nínú rẹ̀ ẹ máa gbìyànjú àti ṣàdúà nínú rẹ̀ ààyè yún nínú rìwáyà kan faqamina an yustajaba lakum torí àyè kí Allah ó dá yín lónìí ìforíkanlẹ̀ àyè kí Allah kó dá yín lónìí. wáyé o àlàyé ń bọ̀ sáàlì fi yorùbá káfi ṣàdúrà mẹ́ àbá haúsá àbí ibo àbẹ́dẹ́ àwọn míì tí èsè dè lárúbáwá ká sọ kẹ́ Allah ló dá gbogbo èdè ó sì gbọ́ gbogbo èdè torí rẹ̀. kí ló dé tá a ní sádùá léde wa nu sọlá ọ máa fèdè rẹ náà ṣe sọlá tì ní. nítorí pé Allah gbọ́ gbogbo èdè sá ó yẹ sọ pé Allahu ló tóbi jù ó. abẹ́ẹ̀kọ́ ni gbogbo ẹ̀yìn tolúwa ni ti Allahu ni olúwa gbogbo àgbáńlá ayé ṣe sọlá tì náà. nítorí pé gbogbo ohun tó fẹ́ máa fi ṣe kẹ́wọ́ kò tí ẹ ráyè jókòó atẹ́gùn ti gbé dànù tipẹ́ nítorí pé sọláàtì yìí òfin ṣẹ̀rí àdè gbogbo ohun tó bá sọ ń bẹ̀ gbọ́dọ̀ jẹ́ ní èdè lárúbáwá torí kí wọn ló lé nu kọ péde larubá kò sí nǹkan tó lé mẹ́ra gọ́sílẹ̀ yìí ní sí pẹ̀lú ayé àtàlùkìyàmà rẹ̀ àwọn èdè míì tí ò ní í ṣe pẹ̀lú nǹkan kan ju ayé rẹ lọ síbi lọ ń kọ́ yẹn ọmọ iye ọdún tó ti fi wà ń skul báyìí tó bá minus iye ọdún tó fi wà ń skul lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ orí rẹ ó rí pé tó fi wà ń skul ó ju yòókù lọ sáhọ́ alẹ́lẹ́ torí six plus three plus three plus four kí la ó ti di. sixteen Elomi plus five ni Odiki ni seventeen Elomi plus seven ni so gbogbo gbèsè ayé rẹ náà lórí pé ayé ìwé yìí náà ni ìwé yìí náà ni ẹ ọfẹ ka matthew ọfẹ ka kíníkà kíni ti pé John David kí ló sọ ntọkànfẹ mà náà ọ wàá ní nínú gbogbo gbèsè ayé rẹ ọdún kan. tó fi kọ́ nípa èdè alukur'an tó fi kọ́ nípa èdè tí ó fún ọ láǹfààní àti lè má gbé gbogbo bùkátà rẹ wọnú sọláàtì rẹ àjẹ́ pé mùṣkílà tó àwọn ajú rẹ ó ti pọ̀ jù àfi kọ́ wọ́nà láti sọ́ọ̀vù ẹ̀ torí ẹ̀ èdè lárúbáwá ni bàbá ti gbọ́ kó sẹ́nu ẹ̀ ń dédé síbí ẹ̀ sáàdìs ẹlẹ́kẹ̀fà nínú ààyè tá a ti rí pálọ̀ bí sallallahu alaihi wasallam máa ń ṣàdúrà onáni bayna sajdatayni ìjókòó ti ń bẹ láàrin ìforíkanlẹ̀ méjèèjì bọ́ọ̀ bá máa ń tó léwí máa sọ pé rabbighfirli rabbighfirli rabbighfirli anábì máa ń ṣàdúrà ń bẹ lóríṣiríṣi táàdì ti mú wa rabbighfirli warhamni wahdini wa'afini warzuqni oríṣi kanu nínú àwọn àdúrà tánàbí máa ń ṣe láàrin méjèèjì àwọn ààyè tó yàtọ̀ sí ibi tá a ti forí kalẹ̀ àbí ibi tá a ti fẹ́ ṣe tẹ̀síáhùdù ti parí tá a fi sálámà gbogbo àwọn ààyè yòókù yun irú àdúrà tánàbí máa ń ṣe pàtó ló ṣe ń bẹ̀ o kò sáàyè fún ọ láti mú àdúrà kan wá tó yàtọ̀ sí tánàbí máa ń wí torí ẹ̀ la sọ yìí pé láàrin ìforíkalẹ̀ méjèèjì tó o bá ti máa rú tánàbí máa wí nǹkan nǹkan alákọ̀ọ́kọ́ máa wí láwìtúnwí Rabbighfirli Rabbighfirli Rabbighfirli kò ní burúburú kọ́ ọmọ mi léyìí wí tọ́ lẹ́yìn ìjọba àwọn. السابع أي كجي بعد التشهد qabla salam lẹ́yìn ìgbà tó bá ṣàtàyà tán kó tó sálámà ààyè gbígbàdúrà gidigidi lélẹ́yìí àti forí kanlẹ̀ ààyè méjì nínú sọláàtì wa àwọn ààyè gbígbàdúrà nù nígbà tá a bá parí tashahhud ká tó sálámà àbí ìgbà tá a bá forí kanlẹ̀ gbogbo forí kanlẹ̀ kìí ṣe pé ti parí o tó bá yẹ pé ti parí lọ dáyà sọ́tọ̀. So fáwọn àdúrà rẹ o ti ṣe bídà torí pé kò sí nǹkan kan tó sọ fún wa pé ti parí ni wọ́n gbà lérò yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ kò sì sí tó sọ pé ta lákọ̀ọ́kọ́ wọ́n gbà lérò yàtọ̀ síta àárín yàtọ̀ sí ti parí gbogbo foríkalẹ̀ nínú sọláàtì rẹ ló ti máa ṣàdúà ló ti lè ṣàdúà ọ gbọ́dọ̀ dá ti parí yan rí gẹ́gẹ́ bí wọ́n sọ pé àwọn lè má mú kan tó bá ti bá sọ láti débi ìforíkanlẹ̀ ti parí àfi kí kálukú túnra mú yọọ gan bẹ́ẹ̀ ni ó tó gbórí sókè kò ní gbórí sókè ó tó gbórí sókè kọ́dà ló mi fi gbórí sókè pa àbí bàbá yìí ti kú ni tó àṣejù àtòdó àṣejù àtòdó ló pàdé ń bẹ̀ yẹn tó wá di àdádálẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹni tó ń ṣe náfìlà nu mọ́ṣáláṣí àwọn èèyàn ń wo sẹ́mi kó léwu gbogbo ẹ̀sìn tẹ́ máa ń ṣe ibi tẹ́nìkan ti ń rí yín ó léwu nítorí pé àwọn èèyàn hmm, ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ kátùn kan sí kábàájẹ́ ni o àwọn èèyàn tí wọ́n ń rí ohun tó bá sọ́ra ṣètọ́ni ọ̀wọ́ àbọ̀ yóò fi máa ní máa ṣe nítorí wọn wọ́n máa kẹ́ dáadáa wọ́n gbà pé àṣẹ́kù sàábẹ́ ni ọ́. Allahu Akbar eh, eh, Allah so ṣètọ́ni ọba tí olú ẹ jẹ sọ láti èèyàn níní yọkàn já sí pé ọkàn gbára gbóná ni exercise ló òun wá ṣe sọláàt náfìlà ní ìṣe rákà méjì ìgbà tó wá dé rákà ti parí o ẹ̀yìn foríkalẹ̀ ti parí lọ́ba àmọ̀ gan abẹ gbogbo àwọn èèyàn tó wà ní mọ́ṣáláṣí máa ń wò pé ah, ọkùnrin yóò gborí òkè ẹ̀rú tún bá ọkọ mẹ́jọ kó ti kú àṣé kú lẹ́yìn lọ́wọ́n lọ́ba ṣẹ̀ṣẹ̀ wá gborí sókè Islam àkọ́kọ́ sórí pípẹ́ tó pẹ́ nǹkan ní ti parí yàtọ̀ sí pàdádálẹ̀ gan alára sábàbí ni máa nítorí pé yóò mú kí kárí mi ọ wọnú ẹ̀mí rẹ̀ ó fẹ́ ìmpírẹ́sì àwọn èèyàn tí ń wọ̀ ẹ dákun kí ni alìjẹ́nà sí ọwọ́ èèyàn láti fẹ́ gbà ní sẹ́yìn ní kọ́kọ́rọ́ ni tá a bá wà alìjẹ́nà kẹ́là bẹ́ẹ̀ náà lẹ̀ ní tiná kí ló dé tí wọ́n á máa ṣẹ̀sìn torí jẹ́ a gbọ́dọ̀ kíyè yẹn dáadáa gbogbo nǹkan tó bá ti lè bà á lẹ́sìn jẹ́ kárí kó a jìnnà sí i tọ́ òbúrúkọ ìrora pẹ̀lú olúwa rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kankan sọ fún un bó lẹ ti rí i pé ká máa pẹ́ báwọn ní ìforíkalẹ̀ ti parí ẹ ṣe láǹfààní nani kése pé mo kànú tó ra kankan mo kàn rí bẹ́ẹ̀ ni à ẹ má kàn rí bẹ́ẹ̀ ẹ má kàn rí bẹ́ẹ̀ intanet bá ní ká ṣe ní ká máa ṣe ká má ṣe nǹkan tí ẹ̀sìn oníkàsí torí ẹ̀ níbi tàṣàhùdù ti parí yẹn kótó di kẹ sálámù bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam ń paláṣẹ nínú hadith Abu Huraira eléyìí tí ó wà torí ká nàbí ní bá parí sọ̀láàtì yín ẹ gbọ́dọ̀ sálámù kẹ́ tó sádi Allah níbi aburú nǹkan mẹ́rin Allahumma inni a'udhu bika min adhabil qabr. ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال ما السلامة ساجو كوتوسي أدواي وفي هايك أي أدواي نو بكنا حديث فضالة ابن عبيد رضي الله عنه توتي سواجو نيكو أتان صورة نيكو أيداجو kásì àsọ̀láàtù fánàbì sallallahu alaihi wa sallam ní tàṣáhùdù ti parí kátó sálámà lẹ́rìí kí wọ́n sọ fún wa nù hadith Fudala fánàbì rẹ nìkan ti ń ṣe sọ̀lá ti ń ṣàdúrà tí ò ṣe àsọ̀láàtù fánàbì sallallahu alaihi wa sallam tánàbì fi kọ́ wa ìbáṣe pé ńgbà tẹ́nìkan yìí ṣe sọ̀lá ọkọ̀ọ̀kọ̀ gbé Allahu ga lẹ́yìn náà ńlọ́tún wá lọ́wọ́ fẹ̀yìn fún lọ́wọ́ àṣẹ àṣọláàtù fanabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó tó wá tọrọ ti ń fẹ́ àdúrà rẹ̀ ọba gbà tó wá tọrọ ti ń fẹ́ ìyẹn ni pé àyè gbígbà àdúrà ó níbi tàṣáhùdù ti parí anabi sallallahu alayhi wa ó sì tún pa wá láṣẹ náà pé ká tún máa ṣàdúà ní ìforíkanlẹ̀ wa gbogbo ìforíkanlẹ̀ wa. wàyí o Ibn al-Qayyim ó ní wa amma ad-du'a'u ba'da as-salami min as-salah àmàdùn àti wọn máa ń ṣe lẹ́yìn ìgbà tá a bá ti sálámà tá a parí sọlẹ mustaqbil al-qiblata lẹni tó ṣe pé gbogbo owó dojúkọ al-qibla awil ma'mumin àbí tí ìmáàmù ọkọjú sáwọn máàmù. فلم يكن ذلك من هديه صلى الله عليه وسلم أصلا إلي يسنو لنا النبي لا تقبل يسنو لنا النبي بجبا قاري صلاة كما أسدوا ẹ̀rí kẹtẹ́ ìbá ti parí sọ́láàt ẹlòmíì ọ̀bẹ̀rẹ̀ àtúnyẹ̀. àbíòye aha ìmáàmù míì náà lọ́wọ́ ti parí sọ́láàt sọ́lọ́ alánàbí kẹrí ẹ̀fọ́ búrú àwọn bídíà tẹ́ ẹ̀ máa gbọ́yìn so kò sínú lànà ànábì sallallahu alaihi wasallam. ọ̀pàtẹ kó n fẹ́ tajà ní Nigeria limited kò sínú lànà anabi sallallahu alayhi wa sallam ẹ ìmáàmù kan adi tá a bá ká máa ṣe pè ní òkè tó o bá ṣe bídíà sọ túmọ̀ sí pé èpè lọ́ọ̀mọ̀ ṣe ọ̀pá bídíà tì ọwọ́ ma má tó ṣe pé ọ̀kọ́jú má ṣe bídíà lọ fẹ́ máa fi jẹun kò sínú lànà anabi wa Muhammad ولا روي عنه بإسناد صحيح ولا حسن wọn ò tiẹ̀ ríru rẹ̀ gbà wá lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam gbọ̀nà kan tó gún régé àbọ̀nà kan tó dáa kò sí kò tiẹ̀ wá nú àdéhìí kọ̀ǹdẹ̀ lọ́ba tán wọ́tọ̀ ni ẹ̀ anabi ni hàtú burhanakum in kuntum sadiqin ẹ̀ mẹ́rin wa tó a kó dodo lẹ́sìn wọn à sì ní rí ọ̀nà mẹ́rin wá títí tí ehoro wọn tí ó fi hùwò sẹ́yìnrá bá mi ehoro rí tó hu ìwo wọn lè rí mu wá. sọ̀wọ́ wá nu tíra màlìkì àkàn nípa àwọn rí pípọ̀ burú kí lè máa mú ṣàdúà lẹ́yìn sọ́lá tẹ́ bá bí àwọn léèrè pé kí lè rí i wọ́n sọ pé hakadha wajadna an-nasa fil maghrib bẹ́ẹ̀ la bá táwọn èèyàn ń ṣe ní maghrib wọ́n sọ pé maghrib maghrib al-arabi kẹsẹ̀ pé morocco nìkan yẹnni pé àwọn agbọn ibùwọ̀ oòrùn nínú àwọn ilẹ̀ lárúbáwá yẹnni pé láti bíi libya algeria tunisia morocco mauritania sọmọ àwọn alóyòkú wọn máa ń pè wọn ní al-Mashriqul Arabi síbẹ̀síbẹ̀ wọn bá àwọn èèyàn wọn tó tó lẹ́rìí wọn ni ẹ gẹ́gẹ́ bí Malik ṣe máa ń sọ pé hakadha wajadna an-nasa fil Madina bẹ́ẹ̀ la bá táwọn èèyàn ń ṣe Madina wọ́n lọ jọra wọn torí pé ntí Malik máa ń sọ yìí pé mo bá àwọn èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ ní Madina tó lè lẹ́rìí òun náà ni nǹkan tí wọ́n gbà wá. كابرا عن كابر حتى إلى الرسول صلى الله عليه وآله وسلم وكان سبيله النقل bàbá sọ fọmọ ọmọ sọ fọmọ tiẹ̀ náà títí dọdọ anabi sallallahu alayhi wa alayhi wa sallam ike bí nǹkan ẹsẹ rínu láyé anabi ó ní wọn ń pè ní àwọn ará madina tó jẹ́rìí ọ̀nà àlàlẹ́ pé ní ìjìmáàrù ahlil madina tó jẹ́ hujja ikọ̀ sọ pé sórí kóńgò yìí ọ̀nà ní sọ́ọ̀rù kan àbọ̀ ní mọ́tò kan láyé anabi muhammad sallallahu alayhi wa sallam bàbá mi lọ sọ fún mi bẹ́ẹ̀ pé bàbá tàwọn náà ó fi hàn wọn bẹ́ẹ̀ pé bàbá bàbá ó fi hàn bàbá ó fi hàn bàbá yìí títí dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam eléyẹn ẹnìkan kẹ́jì yẹn nípa rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ sì gbọ́ tán pé sọ láti yùn bẹ́ẹ̀ ni bàbá ńlá mi lọ gbọ́ pé wọ́n ń pè níwájú ànábì bàbá ńlá mi wá sọ fún bàbá tèmi bàbá tèmi náà wá sọ fún mi so eléyìí àwọn ìjìyàn nípa rẹ̀ àmọ́ pé nǹkan táwọn èèyàn kàn ń ṣe tó ní í ṣe pẹ̀lú gbèsè ayé wọn ká sọ pé Madina wọ́n ti máa kọ́kọ́ wẹ̀wù wọ́n ti máa kọ́kọ́ wẹ̀wù kó tó di pé wọ́n wọ bàtà ká sọ pé ẹ̀rí nu lórí kí gbogbo ẹni tí ó bá ti wọ bàtà láyé ẹ̀wù ni ọkọ wọ ọba àkọ wọ bàtà kó tó wẹ̀wù kọ̀ọ̀kan wa mo rò pé yé wa torí pé lẹ́yìn ẹ̀ ń tó wù àwọn àṣẹ nù kò wà ṣe ẹ ní Madina o ó dìgbà wọn bá jẹun tán kó tó jẹran sẹ́wọ̀n pé tó wọ àwọn nù wọ́n lè jẹran kó tó jẹun wọ́n lọ mà ó sì lè má fi ẹran kó má fi gbé oúnjẹ lọ ìwọ lọ mà sọ eléyìí ò sínú nǹkan tí wọ́n sọ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe Màdínà o làwọn náà gbọ́dọ̀ ṣe nǹkan tí wọ́n gbà wá tó jẹ́ nǹkan tí kò lè sí ìyapa ẹnu lórí ẹ̀ wípé bẹ́ẹ̀ wọ́n ń ṣe láyé ànábì ẹni tó rí sọ fẹ́ni tí ò rí Ona tu tún sọ ona tu òun náà tún sọ fẹ́ lómi dórí tiwa eléyàn ni wọ́n ń pè ní hujja kọ́ a sọ pé àwa báwọn èèyàn ní al-maghrib pé lè má mú máa ń ṣàdúrà fáwọn èèyàn lẹ́yìn sọ́lá hujja ni gẹ́gẹ́ bí Malik ṣe máa sọ pé bẹ́ẹ̀ la bá wọn pé wọ́n ṣe Madina kọ́dà ó ti ń jò tipẹ́ ẹ̀ka ń pami sínú agbọ̀n ni kò sẹ́ẹ̀rì kọ́bọ̀ mbẹ̀ torí tẹ́ bá sọ bẹ́ẹ̀ àwọn èèyàn yòókù náà sọ pé bá a ṣe bá táwọn èèyàn ṣe Nàìjíríà àbí òye bóun ti Maghreb ṣe jẹ́rì títí Nàìjíríà ńkọ́ tí ò ní jẹ́rì ẹ̀sìn ọ̀wà dáwàdà ẹ̀sìn ọ̀dáwàdà ẹ̀sìn òdèrè torí di eléyìí kò sáàyè pápá àti àdúrà kan lẹ́yìn sọ́lá ẹ̀yin lè má mú tẹ́ǹsì bẹ́ẹ̀ lẹ́ ń gbọ́ yẹn o lẹ́ ń gbọ́ yẹn o sàn pé sọ́lá tẹ̀lé ìṣá rákà mẹ́rin rákà mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ yín kò gbà yín ìṣẹ́jú mẹ́rin tẹ́ẹ̀fì parí ẹ̀ lẹ́yìn sọ láti ìṣẹ́jú mẹ́rin <coughs> ẹ sì lè pàtẹ àdúrà ọgbọ̀n ìṣẹ́jú ẹ̀bẹ́yìn orí nǹkan mẹ́rin hmm? ọjà dáadáa lè tètè túká àmọ́ ń gba wọn ṣe sọ láti ìṣẹ́jú mẹ́rin péré ni bí Ramadan ní bọ̀ ìmáàmù mi ó sì ń sọ fáwọn jama pé àwọn tó ṣe sọ̀látul Ìṣá lẹ́yìn pé ẹ dákun ẹ má tù ká wọn Kuwait ni lèmáàmù kan ti ń sọ fáwọn ẹ dákun ẹ má tù ká wọn ẹ bá gbé sọ̀láàtì wa yẹ̀ wò àwọn ibásíkò jẹ́ gbogbo ẹ gbogbo ẹ gbogbo ẹ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àti parí kálukú ti padà lé ẹ dákun báyìí náà rí tí wọ́n ń ṣe twenty three raka gbogbo ẹ̀ láàrin bí ìṣẹ́jú méje kọ́dà ẹlòmíì tún fẹ́ yára ju lè máàmù lọ ẹ̀rí pé àdánwò burúkú nù torí ẹ̀ ẹ̀sìn tí mo fẹ́ lọ bá tí mo ń fẹ́ kọjá sábàbí tó lúwọ́ wò má mi lá pẹ̀lú àánú rẹ̀ tí ó fi kẹ́ mi iná ni mò ń ṣe báwọn àwọn dájú pọ̀pọ̀lọpọ̀ mọ̀túmẹ̀sì sọ̀rọ̀ kí wọn náà lásùbà lónìí wọn fẹ́ẹ́ sá torí kí ó tí ìmáàmù ra kí ó gùn díẹ̀ ni o wọn ká ń pòṣe lórí sọlá léè kí ni tó lọ sí gan kí ni tó lọ sí ó lò ní pépà pépà arọ òǹde ronú pépà àtijọ́ ló ti ń pépà bọ̀ ọmọ pé tó ń ṣe ju pépà lọ kí ló fẹ́ sọ fún Allah lọ́jọ́ gbẹ̀ndàl kìyàm ó dàbí ọmọ kanu wọn ni ẹ dákú àwọn àwọn ní lẹ́kṣọ̀ so lẹ́kṣọ̀ yẹn kó tó di àsìkò sọ̀láàtù dọ́hùr ni ó ti bẹ̀rẹ̀ àwọn sì ṣe dago márùn lẹ́kṣọ̀rọ̀ sì nígbà kẹ́nìkan jáde ọ̀yọ́ jẹ́ ọjáde o yóò jẹ́ ọjáde because ayé lásán gbogbo eléyìí kọ́dọ̀ lè má wúlò fún ọgán láyé àbí wò ríran àìmọye ń tọ́ka gbogbo ẹ náà ní sọ ní kí Allah ṣe tiwa níyà gbogbo àwọn ayé ló ma ó fún ọ nígbà tó lẹ́sìn kò sẹ́ni fi sásìkò tí wọ́n So I said, nobody should go out. If you go out, you are not coming. I'm not coming back. tó náà bá ti mọ̀ pé yẹpẹrẹ gbogbo tó ń okay if you go don't late I ẹ̀kọ́ ni aha so nítorí pé tó bá ti rí tí wọn náà bá bá bàrà rọ òun náà ní jíkọ́ lọ́sẹ̀sì mùsùlùmí là wa àwọn èsè kò fà jẹ́ kí tó bá ti lọ́njọ́ kan láàrin ọ̀sẹ̀ tó pàtẹ́wọ́ tó tàdírẹ́kẹ́ ó ti kárì gbogbo ọ̀sẹ̀ wọn so àwa kì í ṣe bẹ́ẹ̀ yẹn wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa ṣẹ̀sìn títí tí kò fi dé lọ́lọ́wọ́ sọ ẹni títí ẹ ti wá jóná tí ń wọ́nà láti wú ìwọ náà àfi kó yẹra fún kó yẹra fún alkiyama yẹn jà ẹ̀yìn rẹ̀ ni tí ó kú sínú lecture hall rí ẹ̀ rírí àti olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ ẹ̀yìn òrírí ẹ̀yin ọ̀rẹ́ ni tí ń kàn rìn lọ kó ní three four four kan lónìí three four four ká mọ́nà ni ibi tó kú sínú torí ẹ ikú ń bẹ ikú ò sọ pé dìgbà tó bá parí skul kó tó lọ kí ni ó kù fọ torí ẹ ọ gbọ́dọ̀ falkiyama rẹ ṣeré à ń fẹ́ káyọ ọdà à ń sì ń fẹ́ kọrùn wa náà kọ kó sùn wà gbogbo nǹkan méjèèjì ọkàn ọgbọ́dọ̀ gbà kan mọ́ wa to وأما تخصيص ذلك بصلاتي الفجر والعصر فلم يفعل ذلك هو ولا أحد من خلفائه ولا أرشد إليه أمته ويقعد وعفا دعا سيئا صباح أتين صلاة العصر النبي يسيوم ẹnìkan náà ló máa rẹ̀ kò sì ṣe ọ̀kan nínú àwọn àrólé rẹ̀ wọn ò ṣe kò sì pa ẹnìkan láṣẹ nínú àlómà kò ṣe innama huwa istihsanun ra'ahu man ra'ahu 'iwadan min as-sunnati ba'dahuma nǹkan kan ní táwọn kan wò pé dípò tí wọ́n pè ní ká máa ṣe lẹ́yìn àṣùbà ká máa ṣe lẹ́yìn àwọn gbéra dáradára yẹn wọ́n ni onítùmá Ibn al-Qayyim wa ni wa 'ammatul ad'iyatil muta'alliqati bis-salah innama fa'alaha fiha àwọn àwọn àdúà tó ní í ṣe pẹ̀lú sọ́lá àpapọ̀ wọn inú sọ́lá tí lànàbì ti máa ń ṣe. wa amara biha fiha anabi sì ní tẹ́ bá fẹ́ ṣàdúrà inú sọ̀láàtì yín náà ní kẹ́ ti máa ṣe wa hadha huwa al-la'iqu bi halil musalli wọ́n ní kẹ́ni tí ń ṣe sọ̀láàtì ó máa ṣàdúrà nínú sọ̀láàtì rẹ̀ iná ní tọ́ yẹ li'anna fa innahu muqbilun ala rabbih nítorí kí lásìkò tó ń ṣe sọ̀lá ó kọjú sí Allah àsìkò tó kọjú sí Allah yìí àdúrà rẹ̀ ó gbà yunajihi màdàmà fi sọlá ọ̀n bá Allah sọ̀rọ̀ jẹ́jẹ́ nínú sọlá tirẹ̀ tó o bá ti parí sọlá ńṣe lọ́n bá Allah sọ̀rọ̀ jẹ́jẹ́ ìwọ tó ń bá Allah sọ̀rọ̀ jẹ́jẹ́ ó súnmọ́ kádùn ààrẹ ọgbà nígbà tó ń bá sọ̀rọ̀ jẹ́jẹ́ yàtọ̀ sí kọ́ wá parí kọ́ á jẹ́ náà lọ́sẹ̀sẹ̀ máa ṣàdúà. فإذا سلم منها انقطعت تلك المناجاة tó o ìbá Allah sọ̀rọ̀ jẹ́jẹ́ ti tán o wazala dhalikal mawqif bayna yadayhi wal qurbu min dídúró tó dúró wájú Allah ti tán sísúnmọ́ tó súnmọ́ Allah ti tán sígbà náà lọ́ọ́ máa ṣàdúrà gbàtó wàánu sọ láti yẹn gágágágá ní òforíkanlẹ̀ rẹ níbi tàṣáhùdù rẹ ti parí gbà náà ló fàdúrà sí i. فكيف يترك سؤاله في حال مناجاته والقرب منه wal iqbali alayhi báwo ló ṣe fàdúrà rẹ̀ ṣíṣe sílẹ̀ tó ní tọrọ ń tán fẹ́ lọ́dọ̀ Allah nígbà tó ń bá sọ̀rọ̀ jẹ́jẹ́ nígbà tó súnmọ́ nígbà tó kọjú sí thumma yas'aluhu idhan sarafa anhu nígbà tó bá kó wájú Allah lọ́mọ àṣàdùà wala rayba anna aqsa wala rayba awla kò sí tàbí ṣùgbọ́n ike ṣàdùà ká kó ń di sọ́lá ká ṣàdúà nígbà tá à ń bá Allahu sọ̀rọ̀ jẹ́jẹ́ nígbà tá a kọjú sí òun gangan ló yẹ jù torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ bá ti parí sọ̀lá kò sí nǹkan kan tó ṣẹ́kù àfi ká máa ṣe tasbihat àti adhkar adhkar àti tasbihat òun ló kù lẹ́yìn sọ̀lá kò sí títọrọ kankan máa títọrọ rẹ nínú foríkalẹ̀ títọrọ rẹ nínú tẹsáhùdù rẹ ọdá kéèyàn gbẹ́sìn yẹ torí yóò fún ọ láǹfààní láti jẹ́ pé ààyè tádùá ti máa ń gbà lọ fàdúà rẹ sí àdúà rẹ ó sì máa gbà insha allah ṣé eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí abẹ́ allah kódà kókó fún wa ní àgbọ́yé nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ láti máa fi tá à ń gbọ́ yé sí wa ó ṣe láwíjàre fún wa kọ́mẹ́jẹ ọjẹ́ balẹ̀jọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí níbi èrè kò sí. عليك السلام توقع دواء نيكون لا بالي سي اتقواري تشاهد دواء اتسع الصلاة فالنبي محمد صلى الله عليه وسلم á gbìyànjú láti ṣe àdúrà wíwá ìsádi níbi aburú nǹkan mẹ́rin tàbá ti ṣe lẹ́yìn ó ti tó kásálámù tó bá jẹ́ pé wọ́n ní imam ó lè fi kún un tó bá pọ̀ ń dásọ̀ láti ṣe ó lè fi kún un ṣùgbọ́n ìtàn ni má láì ṣèyùn má jẹ́ ọ̀bọ lọ. اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال أن rẹ̀ ló sàlámà ẹ bá pè wọ́n nìkan ni olùsàdúrà mi gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tí ó wà abubakar radiyallahu anhu wọ́n ní ká nàbì sallallahu alayhi wa sallam kọ́kọ́ ńládùá tí wọ́n máa ṣe nínú sọ́lá anábì ní kó máa sọ pé allahumma inni zalamtu nafsi. ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم بأن النبي صلى الله عليه وسلم أقام معاذ بن جبل رضي الله عنه لا ìgbà tó معاذ fún muhammed واني nífẹ̀ẹ́ سايسيا wọ́n ní gbogbo sọláàtì rẹ̀ lójoojúmọ́ ìyẹn ni pé níbi tashahud wípé allahumma a'inni ala wa wa husni ní ìparí gbogbo sọláàtì rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àdúrà kọ́lá o tún lè ṣàdúrà fún bàbá rẹ̀ àti ìyá níbẹ̀ yẹn náà lọ́nà tí bàbá àti ìyá ti kú. tó jẹ́ pé gbogbo sọ̀láàtì tí wọ́n bá ti ṣe láyé náà lọ rántí wọn pẹ̀lú àdúà dáadáa bàbá rẹ dáadáa màmá rẹ yóò máa fojoojúmọ́ pọ̀ àbúrò àti ìpájú wọ́n máa gbé kó fún wa lójoojúmọ́ torí kó ń ṣàdúà fún wa lójoojúmọ́ náà. 家里有空调了。